الله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فعليهم الصواب وجنبنا الأخطاء بمهد فضلك وكرمك يا ذا الجود والكرم الانسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل العقدة من لساني يفقه قولي ست الله مسؤولنا علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يا قوم رياض الحمد لله يا قوم رياض الحمد لله يا ريت قوم رياض الحمد لله رب العالمين ime hore nyima ɔne a si yɛ ŋo ya a kaa yɛ ŋo ozɔne nyɛ korɛ a yɛ se daabi ana kyɛ hore ana vai hore na ye ana kata yɛ ŋo ana bi zigi si nyanwa elu ewadua ni nyanwa ame abasa ni piche na nani onyanwu je tere akọrọ anyị sị na na anọ na ya bụ azarị ka ahịa taa ị na-abọ n'ime dịrị asịrị kedu lo ọ isi mahụ ina ere ya ni ina idashe enwe ya ni ọkọ ni bi habba ọkọ ni bi zaitun ọkọ ni bi gali ọkọ ni bi ohe anini jinja ọkọ ni bi honey ẹhu ụkọ abụọ ya dị ka ya tere ne na-ehu ina dị onye ọ na-enye ya n'ihe

abasa na nanaani anyi sɔ hyɛ ŋo ba yɛrɛ sɔ ba kpɛ ŋo ba yɛrɛ yala lari ka yɛ taa ɛwɔ na nyɛra mi ni islam do eba tɔn ɔnyi paapa ni ɔna bi تحقيق التوحيد الخالص لله تعالى تحقيق التوحيد الخالص لله تعالى أكاوني توحيد توحيد أنا ما نكي نكي صحيح توحيد توحيد أبي wayo mori tini konyara gene gene wa heke tini konyara cho cho cho asusa sabahu da

tɔnu yɛ kɔ kare tɔnu yɛ kɔ makare o! tɛmɛ yɛ makare idaayi tɔnte kaa kee kare ama idɛɛyi ɛyɛ sɔ naa kare yɛ ɔyɛ oye tirɛ tɔa yi naa yɛ ɔɔ kare idɛɛyi ɔɔ kare ɔtsi naa ama yɛ ɔɔ latuntun mu. sallallahu alaihi wa sallam. abdisu ɛn yɛ wura ina hana maame bɛyi ne wɔn ekyi abidjan ɔnu mu eka barama kane nyerema obori ɔkanisha eyiwa ɔkanisha. alahu akbar. abdisu ɛn yɛ wura eni a ɔnyɛ hotora abali piti bana ma sɛ de yɛ mori bɛsi ni bɛyi mu ɛɛ bɛ dɔ ọmọdé ọmọ yìí kàyé wà bẹ́ẹ̀nà hẹ̀kẹ́ dùn yẹ tí ní kònyá dùn hẹ̀kẹ́ tí ní kònyá rán ọmọdé ọmọ kàyé ọlẹ́hùn aslam máa ń fi sàmà wá àti wàlá àrùbẹ̀tà àwọn wákàrẹ̀ ha ọmọdé ọkà wàlẹ́hùn aslam ọmọdé sàmà wá àti wàlá ọmọdé kọ́ ni ẹni ní sẹ̀dẹ̀ yìí ni máa ń fi sàmà wá àti wàlá àrùbẹ̀ àbísùwà ayẹ́kọ̀ọ́ yìí ní sàmà ó wọ́n sún na sún iṣẹ́ náà na-amete wẹ̀ yìí iná tí èsì yọ ni ọ̀yọ́ náà náà na anáná náà ha gàǹgànyà ni yọ ni owó yọ ni ọ̀zọ́ ni yọ ni wàláhùn asílámà máa ń fi sàmà wá àti wàlá anwụ tọ́ ha abaabu ni yɛ tu kari tu tu gyina ne wo eyi yɛ ka tu gyina ne ne ama yɛ ama yɛ ana nwɛtɛ ana ana ka na nweta kɔ nwɛtɛ yɛ yɛ nyi ilé wọn ní bàtò wúrà yẹ yìí yìí ni ọdọ tọtọ wúrà yẹ wúrọ ilé ọkọ wúlọtẹ náà ọmọ tẹtẹ lọ bani adama kẹnu múri ọkà kẹwé rẹ nímọ lásì yàrá yà lọ sọlá hayà lọ bọlá

ọ na náà rẹ̀ láti ọjọ́ mọ̀ níjù ọ̀nà wọ́n ti gbé inú mẹ́ ń kátà iná sì gírí òmùrí ni ṣé wènyẹ̀nyẹ́ owó túbọ̀ wòlí yẹ̀nyẹ̀nyẹ́ owó túbọ̀ àmìdè yẹ̀nyẹ́ owó túbọ̀ ọ̀yẹ́sùmọ̀ náà bá mahamma slot ọtọ mori mu ọtọ mori amina wọn aka ọka yi wọn aka yi amina ọka tọ mori mu bọ ọkaka tọ mu pa ọka àhànà yìí ẹ̀jẹ̀ ha yìí.

وإن يمسك الله بضر فلا كاشف له إلا هو وإن يردك بخير فهو على كل شيء قدير لكما أمري يا وإن يمسك الله بضر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا رد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم وإن يردك الله بخير بضر أمريكا أقوى كفتو فلا كاشف له إلا هو أمريكا أنا أقوى كفتو كان يقول أنا أمريكا wẹ̀yí yorì ní kẹ̀mí xayiri ọmọ ní kọ́nà ọ̀rẹ́ máa ń gá ha tù ú ọ̀nà ọkọ̀ ìlà tù ú ọ̀kúrẹ́sọ̀ ìlà tù ú fọláàrọ̀ dẹlifọ̀dìlẹ̀ yìí ọmọ ní kẹ́nyẹ̀ bá máa lọ bányẹ̀ ní ọ̀nà ní kẹ́ bẹ́ẹ̀ni gúnbányá ní tọ́ ìmáríyá ọmọdé náà gbogbo àìdáwọ̀ ọ̀rúnbányá ọmọ wa gàtí ni ọmọdé náà wà gàtí kẹ ọ̀nyẹ́lẹ́ kẹ náà wọ́n mẹ́ náà wà gàtí kẹ ọ̀nyẹ́lẹ́ kẹ náà wọ́n mẹ́ ààrẹ ààrẹ ààrẹ. وهو الغفور الرحيم أمري o oh, gahi ayo oyi wuni ni ibenyi mi lẹsi mi tofi ìjọba ni kẹnẹ ẹ raba mẹya ba ni nira ẹ ọyẹ ti para ẹ gbogbo ẹ yàrá ẹ bá two thousand seven ẹ ra ẹ ta ibenyi ma kẹnẹ olórí tofi ni gahi wọn ní sọ ọbẹ bí a kan ní ka anyi tofi dùn lẹ olóhìyà tofi dùn rọbọbìyà. توحيد الأسماء والصفات أما قد يمنع أن يمكن توحيد الحاكمية oyo mori ni ko nyara kene kai on nyara ro mo kare on aro ka do ado oda mi weyi enya ne sa enya na mi tashiri wa sa do shoda ya ta sa paro mori on nyara chuchuchu in al hukmu illa lillah abokare mo mori توحيد الالوهيه نا الالوهيه الالهيه ونانا واي aba yɛ ohi onini ayɛ no na mmiri ka aworɔ ka ba yɛ ɔrahyɛ ayɛ no ne terɛ so ayɛ no ɔne ɛkuyiri na ekɔ ne dɛ ka ayɛ ne tafsiri banye wɔlɔkɔ ne أن اعبدوا الله واجتنبوا الطاغوت بركة الله بركة الله يا ولد نعمة من تسير بقى abáàkà kẹ wọ́n làkọ́dé bá asná. wọ́n làkọ́dé bá asná. fi kúlè ummatin. fi kúlè ummatin. fi kúlè ummatin. fi kúlè ummatin. rasulan. rasulan. rasulan. rasulan. ani ibudullah. ani ibudullah. ani ibudullah. واجتنبوا واجتنبوا الطاغوت واجتنبوا الطاغوت ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت أولي أقول لقد بعثنا في كل أمة رسولا ọmọ nípa náà tó kúrẹ́ kẹ́ iná kúrẹ́kúrẹ́ iná ọ̀fẹ́ kúrẹ́kúrẹ́ iná ọ̀fẹ́ kúrẹ́kúrẹ́ kú sábà níbi kúkọ́ rẹ̀ mú táà kí ni mí èyí mi wàlọ́kọ̀ọ́ bá a fẹ́ àti kúlẹ̀ ọmọ àti lọ́sùn ọ̀lẹ́. ọmọ nípa náà ọdún tó yà fẹ́ràn kú pìtì tó ti wá abudullah omurika ekonomi nyara chochocho wajitanibu taghut duwanozeriri okabunene taghut wekayetumaniri tozire banyini taghut wana sisa jede kono huku atugon ona wali taghut awana awana janno awachi ana wabiki awa huku atugon isono ona wali taghut sono ona wali taghut ona wali taghut ona wali taghut ọmọdé kàfọ́ ọdún ẹ̀ nàmẹ́ ilẹ̀ tù nínú nàmẹ́ orí nínú nàmẹ́ ọkà fún nínú. فلقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. ما هذا؟ أصل القرآن ما نبغى قوانين. سيعني هذا. سيما ما هذا؟ يقوم وليه يقوم وليه يقوم وليه لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم مريم الله يا آمين أن يعبد الله واجتنبوا الطاغوت إليكم مريم أن أطلع بسلام ويا ما حكم من يلا وما خلقت الجن والإنس إلا ليعبدون أنا ما دار الجنة دار الجنة يعني دبوا من هو هو ọmọdé àná àkàrẹ mìíràn wọn ní káyé ọmọ afọ yà ọdọ àwọn alìjẹnu wọn máa fàlà tù jìnnà alìjẹnu àmì ètò tó nàní tọ ẹ ó nà ẹ yọ dání. owó mọ ọdọ rẹ ọmọdé yìí ọsùn náà nìyí tọ lè dín dáná rẹ wọn máa fàlà tù jìnnà wọn ìnsá ilẹ̀ lìyàbọ̀dọ̀ ọmọdé kan náà tún náà jẹ̀ náà rọ̀

ọba abẹ́nà mọ́mọ́ sì yẹn náà ní sẹ́hẹ̀ káàkiri ẹ̀ káàkiri ẹ̀ ẹ̀ máa yọ káàkiri ẹ̀ náà wà káàkiri ọmọ orí ọmọ tó náà mẹrẹ ọmọ ìgbà. ọmọ orí ọkẹ wọn máa kẹfà rẹ sùlẹ́mánù wọn máa kí ní ṣayàfin kẹfàró yọ àlẹmọ́nà náà sàṣẹ. wọn máa kẹfà rẹ sùlẹ́mánù ìdí yahudi nìní àdìpọ́ alyahudi ne suka na kakaye ozi wɔ paa abinu fila ma na yi mohia no ma bɔ dɔw mo hitɔ sa afɛ fiti dɔw mo ni ma nie abinu fila yi ma na ni dɔw mo ni ka ye wa ma kafara fila yi ma kaka abinu fila yi ma na ni ba ni paa o ka wɔn paa mi nɔ kabiri tɔ mi nɔ dɔw mo ka wɔn ma kafara fila yi ma abinu fila yi ma na mo ka bɔ ɔbi kabiri tɔ ɔbi bɔ ɛni mo kɔsi mo hiɛ.

láti ọ̀tọ́ wọlé ní àmọ́ kọ́rọ́ wà jẹ̀ náà ní wọn ìjọ ní ẹ̀rí mi àṣẹ mẹ́rí mi ti tẹ́ wọn náà náà àti mi ní tẹ́ ní kẹ́dúnà wà rẹ̀ àlùjẹ̀ náà ṣàṣọ mẹ́ wọ́n ti kẹ́dúnà wà á sí plane ní plane yìí rẹ̀ húrẹ́ náà ẹ́ tọ́ ààyè lọ thirty minutes bọ́ọ̀mù àkọ́wọ́ pẹ̀kẹ́ ẹ́ ọmọ ayé dàbí tse dáadé ti kò tí ọmọ ayé dàbí tse. nika aljannu ye ina ka tɔnɔ mun yɛrɛ ye wa ina ka nimini cɛ bɛ ɛfu si kaduna ya ba si kaduna dɛ dɛ jɔ ba ko kiri lɔtɔ tó wuli ɲuman o b'a fɔ ka ye y'a kan dɛ yɔ kalɔsɛ mi ali isali yime dɛ kiri ale ka aljannu n'o mori si tɔ de y'a kan ka.

أنفضوا من القطوعي إلى نبابا إلى ما ينا إلى زمان فانفضوا لا تنفضون إلا بسلطان أما يجوم لي أكاري أيي أيضو مريد سدوب زي كوتي مي أيي أما يسيبنا الجنة نبي وكتر يمي أسمع الجنة نوني أيي أيضو مريد سي wọ́n wọ́n wẹ̀rẹ̀ kò mọ́rí ìjà àkàrẹ́ àṣà ẹni ọ̀yọ́ yẹn dɔwɔri a kaa kan ye kunba yi ni tɛmɛ a ti le insu wali jinnu ala an yaatu bi misili hada la kuraani lan yaatu bi misili wala o kaana baadɔn le baadin zahira. dɔwɔri kɛra e wa tɔmɔri. kaayi wa kaayi o de ye aza aza ni ni ɔrɔ alijannu ɛ ɛ ka kɛ aza alijannu ɛ kuku de. ọdúnjẹ́ náà sàn na yàn dé kúkúzé bẹ́ẹ̀ rà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí náà tẹ́kù ka yẹ ẹnẹmẹtò bẹ́ẹ̀ tẹ̀rẹ́ fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní sírí ma kọ̀rọ̀ àmọ́ náà nìkẹ́ ọmọdé kẹ nẹ́ẹ̀rọ sọ̀rọ̀ ẹnẹ́rọ sọ̀rọ̀ hali abada ìrẹ̀yẹ yẹ yà kà ní wọ́n mú ní sọ́n máa dà tọ́bi ní lẹ́yìn ìjàmẹ́ àti lẹ́yìn nsọ́ wọ̀lì jẹ́nu ẹni àzẹ mú kẹ́kẹ́ yìí ní ọmọdé kẹ yà máa ṣàrẹ̀ jẹ́nu wọ̀lì ẹ̀nsì. tawhid mana wata da sa ke da mu ne on yara ilahiya, tawhidul ilahiyya tawhidul uluhiyya oye ko mori on yara gene gene oye ta mo on yara gene gene umuri annabawa shosan me yayi zana umuri annabawa shosan me yayi zana ne abu kaso ni kazi bi hanyi dahi o kazi asani tawhidul uluhiyya ma on yi kazi bi o hanyi dahi o kazi akuka ni tawhid ni, kafiri ni kafiri oni tawhid rububiyya ani tawhid ni kafiri ni oni ahi tawhid rububiyya tawhid rububiyya ni kai waya gomori omo ne samu le tesu kafiri wa ka ga le bu samu le tesu o ya ka ko ri ona o me na ana do do gomori e ama sọ na ọ bara wa okwo ọ bara wa musulumi ọ bara wa mumini ama yɛn bɛrɛ mu mi ni ɔno tɔhi no no hi yɛ mi ahɛ kɔnɔ ba so gyere wɔn yɛ nyaba tɔhi no mo bi yɛ mɔmɔ da wɔn ni tɔhi lasma osifa yɛ de kɔ a bɛ sɛn kahuro de tɔhi ina wɔn ho na wɔn yiri ɔno adi no nɔɔre ɛna akɔ no nyara kɛnɛ ɔno nyara tɔtɔtɔ ɔbɔrɔ tora wɔn yɛ yɛ aba ha ni bi ilmihi laabi daati bi ilmihi laabi daati. muri onyara ọmọ ya apahari rọ ya ni ẹni ni zaatọn lọtọtọ muri mi ẹmu kọ muri gairu mutaabdi gairu makobol litaabdudi wọtajazoi omori ọga ya omori mi konyara ọga ya lọtọtọ muri mi ẹ omori ọya apaha bi ilmi ni rírọ ya ibẹ hílẹ nàánà ẹ omori yàtẹ rírọ ya ọyọ rẹ ẹ rà kẹfà náà.

akuma ekiti dɔrɔn o kɔrɔ wɔtɔ ka pinta tɔnti ka ɔtɔ n'o mori tuna tuna de ayi na a bɛ da yi lase mɛ tuna mori ɔti ɔnɔ mori tuna tuna de lɔtɔ tɔ wuli sɔrɔ tɔbi lasuma ɔyi yɔ mori inamura n'a ẹ̀dẹ̀yìn dẹ̀yàmọ̀zúnyí dẹ̀yàmọ̀zúnyí mẹ́rọ kẹ́ kúkú ìlọ ẹ̀wọ̀n ààrẹ ẹ̀wọ̀n ààrẹ bẹ́ẹ̀ ń rọ kúkú náà kọ ìdọ̀tí ọ̀nà mẹ́rọ kẹ́ ìlọ náà rọ kàkàkà anyamẹ̀mẹ̀ ẹ̀ àtẹ ìyá àkókò àmàdí kì í yẹn nà òmùrídọ̀wá àtẹ ntòmùrídọ̀wá àtẹ ṣé ìwọ náà lọ́tọ̀ la ilaha illallah la ilaha illallah amori dɔ ka ye subhanahu wa ta'ala amma yushrikun a tawa na mori ka ka subhanahu wa ta'ala amma yasifun amori tɔ ye ọmọ ní ẹni bàbá ìjùwà ẹ̀wọ̀n ọmọ ní ẹni bàbá ìjùwà wọ́n ti ń tó ọmọ ní ìmọ̀ ọ̀la ní ọ̀nàwọ̀ wáyà báyìí wáyà báyìí ni wáyà báyìí ni توحيد الاسماء والصفات وانا امرك ليس كمثله شيء وهو السميع البصير امرك اي زي عنكم ọ̀nà orí ọmọ àwọn dọ́nà èdè ẹni sẹ́yà nǹkan mú ni. Òṣìbó láàṣìbó bí máa láìra wàdá kàwánu fílò kó lè yé wọ́n tẹ́ra. Òṣìbó láàṣìbó bí máa láìra àṣìṣàdé ní sọ́nùwéé ni ìsọ́nùwéé ni ìdílé iná ha lọ́ọ̀ká ní sọ́nùwéé sí ìjùwá. Wọ́n yìí nìyẹn dà. Ìsọ́nù lọ́ọ̀rì. Wẹ́ẹ̀rẹ̀ pọ́ńtì bàtà wẹ́ẹ̀rẹ̀ wẹ́ẹ̀rẹ̀ ó lè jùlá. Súnmọ́ náà sí sóyè sì jù wá ni bọ́lá ọ̀la láfíà ìrí mẹ́tí ọ̀nà ọ̀láfíà. Bọ́dákẹ́wà sílẹ̀ òkú lèyí wa tẹ̀rọ àdàkáwọ́ náà nọ anáwọ́nẹ́ pẹ̀rẹ̀ fà. Lọ́tún tó múlí nìyí. Múlí ọ̀nà bàbá yá yìí. Múlí ọ̀nà tó yìí dọ́nà máa yà bẹ́ẹ̀ dọ̀ تمريوكي ولله توحيد الأسماء والصفات ولله الأسماء الحسنى فادعوه بها رهو رهو رهو رهو آم آمين يا سيكم أو أن يوسي أمريك هذه يا الله الله يا الله يا الله والله العظيم أني أنا غير هنا أنا مريء أسر الله الله Allah ilarbawa banan ina biredi ko morihi o morihi wa ka ya wa bi usho morihi o je o ay wa ba ba bi mori wa ka ko nori o morihi duwa duwa ya o mori a duwa ya de o mori na ko he duwa ri na na ija du gana na ko na ka ko yo na ko ko ni small god Hey, man, uncle, where is the trailer? Is that the trailer? ìnana náà yìí mo lọ àlè màá nù kakɔ n'ɔ kɔ n'ɔdɔ omori owe ɛ ɔmɛ mɛ kɔ hɛmɔ ni kɛ small god n'an yɛrɛ small god small god god upon the god in english in english n'o yɛrɛ do ke god omori yɛrɛ bɔ upon the small god omori kɛ o yɛrɛ small god yɛ trailer gɛ wa ha. allah wa allah. di trailer dɔ gara ha láti ọ̀tọ́ orí mi. ọ̀pọ̀ ẹ̀ tí wọ́n máa mú kaba nínú rẹ̀ asosọ ọmọ ti rẹ̀ náà nù asosọ ọmọ mú ní rẹ̀ wọ́n mọ̀rí ọ̀nà ni ọ̀nà ni àlọ́ ọmọrí yìí abẹ́kùrẹ́kùrọ̀ ọ̀rọ̀ ní rẹ̀ wọ́n náà bí ọmọrí yìí ọmọrí yìí àlọ́ ẹni ká ọlọ́run ọlọ́run ọlọ́run o anẹ́bàmẹ́yà kílẹ̀ kéè.

ọ̀ṣọ́ ní obìnrin ọ̀dọ̀dọ̀ ní máa ilẹ̀ ọ̀nà àmọ́ màtúntọ́ ọmọdé yìí ni ní àmọ́ sí bẹ́rí máa wúlẹ̀ máa wọ́n wáyà yìí ọmọdé ọkà yìí ọmọ àwọn sí yánni náà wúlẹ̀ ha olóòlò lan ọmọ nìrí ya allah onye nturan ya rahman onye nturan ya rahim ya malik ya kudus

طبعا دوك يا منتقم يا منتقم يا منتقم يا منتقم يا منتقم بس هكذا كمولي مي سكرنا لا سكرنا باسو بعدين نقول أما عايز يأكل مولي كنا توي فلله فلله ولله الأسماء الحسنى فادعوه بها ما كان يفور ina mure ho mori obi almumitu omori ana awara aba imani re hadi afra ha ha ya yen wari abdullah abdurrahman abdurrahim abdulghafur ba ile ko no si almumitu yo ya na ha. ma de ijo ala ma omori na aba ha ana ate sa we emure ho mori ore igbo almumitu kí àlùmọ́tàkì mọ̀ náà nìyẹn mẹ́ẹ̀ fún ilẹ̀ kọ̀rọ̀ ọ̀gá ọ̀rẹ́ yẹn ká ábùrù kò sáké pọ̀ntìkì náà wúlò hàn mórí ọ̀yẹ́ ilẹ̀ hàn mórí ọ̀yẹ́ àná wọ́n ní mọ̀ náà yẹ ọ̀kà yà ní ismul hasan ọ̀hún wọ́n ní láìlẹ̀ àsìmá olùhùsìlá mọ́tàkì mọ̀ náà nìyẹn hẹ́mẹ́rẹ́ rà ọ̀bẹ̀ ni mùmí tọ́ ní náà ilẹ̀ hẹ́mẹ́rẹ́ rà á ní mùmí o òmùrí àwọn abẹ́fà wẹ̀ ilẹ̀ hẹ́mẹ́rẹ́ rà ọ̀bẹ̀

دعوة المظلوم مستجاب أدوى النبي هنا ولا أدعى ما أدعى يا حالي سنتو مريد سبايا حالي دو مريد دو مريد دو مريد المتسيي مريد كي وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين مريد كنتم مريد ما يتمعي النبي أيوب iná adára bà wọn inú ìdáná tó mórí yá ni ugbó ọ̀nà ọ̀nà tó mórí yá ni. أني مسني الضر a أرحم الراحمين إن سايك إنك مسني الضر أن أتمري وبك ومري أن كتر kanyini كيني وأنت أرحم الراحمين Where the other is on? Where is okay? Your mom is on.

erijozi ikewa kamaka wa ẹ̀dànyẹ ìhìzà àdọ́nà mọ́rí oníṣùhù kérékéré iná dúwẹ̀ bọ́ náà ọdọ́ kẹrẹ kẹfà tí àtẹ́mọ́ ayẹm dáàsì mẹ́dúwẹ̀n wẹ́rẹ̀ ẹ̀dànyẹ ìhìzà ọ̀nà ịza tù ẹ̀ á mẹ́dúwẹ̀ bẹ́ẹ̀ kẹfà tí àtẹ́mọ́ ayẹm ayẹm yẹ

murya na baba ya bayi murya na baba ya bayi ne tauhid da bana tauhid da no murya sun ne idan ne oh ne ne ne amin ọsìn Osimiri rẹ̀ di ọṣẹ́ ìkókù ọsìn mẹ́rẹ̀ di anagariọ èkì torí ìdáná Amen. Amen. guarantee na aba anya wọn on lati nto mori ni muaz bin jabal radiyallahu anhu sabo nto mori ona ọkọ náà eré mọ nto mori ọmọ ẹsọ ntúrọ tóró sopa spọnú nto mori ka lọ́ntọ́ mori dáa káà ẹ̀ ọ̀dá hósì káà wáyé sẹ́fíìsì ẹ̀ ìzọ́nà aza nereso ori ha nereso were isabize za mori ha omuri ninyi turo omuri reso sabon to omuri ona ka ha omuri ona nso no ya na don to omuri aka yo ke ze zo no ize izo no omuri hi nyi turo ori hi nereso obi ke he ko omuri on nyaba cho cho cho azesu da biri o heke izo zamarihi nivanyi turo muriro zo bikaye ebe rekon yaba totote de de mishirikun o bikaye aso muriro wawo ya izo zamarihi nenire nyi turo muriro so ena nyi shiriku inire yo ori yenye nyi nto na ke won enugbo ehi ka ba ke ya kekuba na shai tụrụ na dekwu ụgwọ onye nụkọrọ ịzọ ime sọbọbọ dị sọbọ na ọ ma esu ọba ka ka ehi ọnụ ko ntụ mori ọrụ ka akọrọ na achọ ihe te ee anyụ ọ na-anagharị nekwu ide ehi ọnụ ka na arụ ya ide omori dọka ọ esu mori

anyị dị nkọ nọbi n'ise ikwụra dọọ na nwa aljanna eme esi o mee hwavan lọtụ ntụ omori ri ogboro ri ogboro adọghị ka ọ mee hwavan o aba akaka ya hwavan ah mori amaghị oje ire yi dọọ ọchọ ya mba ni meera lọtụ ntụ omori ni tawhid ọmọ náà wà abẹ́dọ̀nyọ́ wà abẹ́dọ̀nyọ́ yà abẹ́dọ̀nyọ́ sọ́ni abiremọ́ni hẹ́rọ́nọ́bì ọ̀sá ọ̀nàbì alìrìtìsọ́m bẹ̀lkìtàbí wọ́sùnà alìrìtìsọ́m bẹ̀lkìtàbí wọ́sùnà oyi tuwọ́kọ́ alkitab alkur'an omori tuwọ́kọ́ wasunna ọ̀nà sunna tó omori yìí chekando omori yìí ọ̀nà ọ̀nà ahẹ́ koran anabi lẹ́tà ọ̀nà omori yìí kí yẹ abẹ́hẹ́ pìtì dáhùn sí omori yìí kàtúnà ní káàsì mu kọ́rọ́ sunna tó ha ní dọ́sẹ̀ zoe zoe zoe na

mes kama hadha ne usiri onyara ba ba yore ho usiri onyara no usiri onyara ni aho de ka esa no se da ni na ni doka onori tarika avame aba bo odin aba bo odin eka ka ba bo odin do do viral janna ngo

ejo akụkụ na nwudo omori omori ka were ya ya ọtụ omori omeri ya ejo ori ya na ike ahụ na ikọ ntụ omori ozu na omori ka aka were wee ya ya eso nọ na ka isi na e, ire oni na ba ire ba ya fa aka e. anyị Slap ere vavaba ekeke ere vavabu ki sunna adini sunna no ko ya me abi sunna bon to mori me azo ina on to mori ya me la tin to mori no ere wa ka ni la ke ma ma na wa ku na ni na e ma ku na da ma ana enyo na ọbịa inan enyo na ọbịa inan ana aka ki tariqa ọ tiri larubawa ọbịa ni tariqa lọtị ntọ nwere tariq ahịa ozi wọn kụ ni tariq tariq هاي نكاو هذه كوما دي أهم ملاذي كاو طريق طريق وراء بنهيدا صدق طريق طريق طريق شو ذا شو ذا طريق طريق طريقة طريق طريق أول ما أنا لا تنتموا لي أكاك طريق طريق طريق يا حاج حاج حاج طريق طريق أنا مقال حاج طريق طريق شو ذا شو ذا لا تنتموا لي a yà ya ká mẹ́rin ka ti má kà ní. àbáwọ̀ máa ní maka wee rẹ̀ ka ká mẹ́rin e. a kàábà àyìn máa lọ́sọ̀ ń tó mọ́rí yìí àtàdé máa lọ́sọ̀ náà na ní wàhálà náà bí máa lọ́sọ̀ pìtẹ́ ní yà wéèrè ká mẹ́rin nìyí. báwo rẹ̀ ẹ bá ni onye ọyìn ní koran ọyìn ní hadith ebe rẹ maka ebe rẹ madina ẹbí saudi gaba dé ebe rẹ rẹ wọ́n lè nọ́bọ̀ ọ̀hán ni láti ohun tó mọ̀rí nìlè tìyẹ́ sọ láti ọ̀nà mẹ́ni ni mọ̀rí nọ́bọ̀ ọ̀bọ̀rọ̀ ikú rẹ̀ tẹ̀rẹ̀ dúró sí

sọ́tún mú rí kọ́ wọn ọ̀nà ọ̀ka ìdí nira ẹ̀ hẹ̀kọ́ mọ́ ní ìyọ́ ni ọ̀ ìbà hẹ̀kọ́ náà ni ọmọ kàkiri ẹ̀ ha ọ̀ nìní ẹ̀ ìrẹ̀ ẹ̀ hẹ̀kẹ́ bóyá náà kàkà hẹ̀kẹ́ ọ̀ ni ọ̀tún mú rí kàkà dọ̀ ọ̀hún ọ̀nà wa. inú wọn tó mú rí àwọn adá ọ̀rẹ́ mú rí ọ̀nàbọ̀ fáyà ọ̀dọ̀ yìí mú rí ọ̀nàbọ̀ fáyà ọ̀dọ̀ yìí islam yìí. Eh?

islam eh tauhid wannan alkitab wa sunna eh la ilaha illallah chakan do mori da kuku manisho ni tobo ka be jije izizi je ukakana ehi ma aka odi mi kije ulukuma ma ka han Ije olùkùnmọ́ náà wọ́n ká kò mọ́rí ìkà ń tó mọ́rí ìkà ń lè

náà ọdẹ hó làárú náà ọdídé ní kó làárú ọmọ wa ṣáyà ọkà ẹwọn ní wàá kẹkọọ mórí ìka ọńtò mórí ìka sọlẹfọ sọọlẹ ọ̀nẹ sàádẹ nẹnẹ ọńtò mórí mẹ ẹka láti ọńtò mórí nìní alẹ ètò sọmbẹl kìtàb wà sọnà ẹsẹ alkitab watu wako sekando mori oni sunno to lafi abana wa ogwa abana omori on wata kai wa anna hadha sirati fattabi'uhu wa la tattabi'u subula فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون وأن هذا صراطي مستقيما omori kò zọ́ni yìí o ọdún tó omori fi bá kó tó òzò ni anájẹ tẹ̀rẹ̀ òzò ọ̀bì ni ẹni ni bọ́ọ̀ṣọ́ làánà àwọn ọ̀lùjọ́ náà ni fọ́tẹ́bì ooo omori kẹ́ aṣọ àṣọjọ náà nìyàrá wọ́n máa fọ́tẹ́bì ó tọ̀ríkàtù ṣàdìlíyà yìí tọ̀ríkàtù sùnùsíyà yìí ìsànùsí ìlùkùmánì yìí azọ́fẹ́ tó mọ̀rí nìní wọ́n látà tàbí ọ̀ṣọ́bùlà afúnmọ́sọ́ àṣọ́bì rẹ̀ yìí rẹ̀ yìí ní fọ́sọ̀fọ̀ rọ́kọ̀bìkún àrùn sàdìlìhì lóòlì rẹ̀ yìí rẹ̀ yánú wà ánà gàhí nìní lọ́ọ̀ni kúkú sẹ́wọ̀n nìní húróòzò mọ̀rí húróòzò mọ̀rí ọ̀nà mọ̀rí ọ̀sí tó ń tó mọ̀rí rẹ̀ ذلكم وصاكم لعلكم تتقون أمري كنا نعزيب وهذيان يا جاتو ما رسو أنا أظنك يا يا إنا نوهي عن يو يا أنا هونان لنا هرولني وإنا نوهي أمري ما تنتو أمري دي دي هرموني إلي هوتا تقوى الله عز وجل والإنابة إليه أمري أمري عن جنيه ọmọdé ẹni tẹtẹ ẹwọn ọrọ ìgbè náà rí ọmọdé yìí ọmọdé ọkà yìí wọ́n máa ń yẹ tẹ́kìlá yẹjọ aláhó máa wọ́n máa ń yẹ tẹ́kìlá ọmọdé kò ní ihe wọn náà ọmọdé yẹjọ aláhó máa ọ̀nà ọmọdé bá tó rẹ̀ yọ ọ̀hún ní nkátọ́ náà ẹ̀ nan. lọ́tí tó ọmọdé nìyí. àwọn ọmọdé ọkà yìí. ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون إجا نبي موسى إجا دي فيامبا كوموريو تيامبا يتيازر ماني دو موريا كايا نبي موسى كاي فسأكتبها للذين يتقون ayamba na omori ono ena ne ye etu ohe pe ena ebe ba na atete ena ne ne na he nwa na omori ena ne he nwa na omori ono ba chere atete lati onto omori ni wa yutuna zaka atamma ma anyi zaka والذين هم بآياتنا يؤمنون أتنمي كاكا دوري أمري عساك ونجينا الذين آمنوا وكانوا يتقون إجو مري أكاري هذا نجيته إني رغوة ما أنا كفره لو مري ما كان كل مروبوته ونجينا الذين آمنوا لو مري لو نهاواني إنبي ime bụ na ọnụ ọnụ ọrụ ihe igwete ọnụ ọha wa eme ma bi alabi na amanu enana dawo ya ntọ ya ntọ omori wa kanu ya taku da yi na mene ake ihe nwa na omori ana esi ya mra ko wa anya wa ihe omori do do ze ko be ura nwa ihe omori en kata tura en kata no wa na nan ye ko iza mare kena bi hu do omori omori ayi ha ho na awo bi ka onyi suru e ijo omori ye lọ́tí ọ̀tọ́ ọmọdé muri ama baba ya ile ahasa abikoma sasa abavida mambo hiyo muri atawakkul ala Allah wal i'timad alayhi wa tafwid al amri ilayhi wa tafwid al amri lahu aisha turo muri ruwa shauna zairo muri ruwa sire ya turo muri hiyo Latin to muri omori ọka wàmán yẹtẹwà kẹlálàláhì fọwọ́ hasibu wàmán yẹtẹwà kẹlálàlá omori kọrọ náà ṣáì tóró ni fọwọ́ hasibu omori ni bá a ha iná dọ́ọ̀ni ziyọ dọ́ọ̀ni jẹ́yọ iná bísàbísàbí iná bírẹ̀ yá ni na omori dọ́ọ̀nà mìta nìyà wàmán yẹtẹwà kẹlálàláhì fọwọ́ hasibu iná

ọdịghị ihe ọmọ inú máa nẹ́bì mọ́ sá ìjọ àmúwà àbí iye nnánábọ́ ẹni ìṣọ̀ níbi mú sá ọ̀hún ịhụ na-akara ọ nínú dé ọ̀sùpátì ọ̀ntún ọmọdé ijekwukwu gị ebe kena ma ọ nyara agbakato ofe wedo amụri ilala ọkụ na ọsịrị a na-echiri omori ụgwọ inna laha basiru mbelebe ọkụ omori ere abari ha ni piti eri fọwari ero na ọya ero na gị pọni ero na gị ayọ ni tụrụ eso na omori ire bụ ịchọkara ya n'ihe tere fọmọdé ìbànàkà ọmọdé kìfọ wà kọ́ ọ̀hún lọ́wọ́ sọ̀yẹ àti máa má kàrò fìràwọn ọ̀rọ̀ ní ya ètò ìdíje mẹ́ni ní mẹ́tẹ́ ẹ̀nà sí kányọ́ ọmọdé kìdọ́ ní họ́ nọ́rọ́ náà ní họ́ náà ni ìjọsìn rẹ̀ ní tí ọmọdé yóò mọ́. wọ́n إن الله بصير بالعباد وفي أنتم مريني بي أبرا منا آه حديث ابن عباس عبد الله بن عباس رضي الله عنه أنهما سهبي تجي أفابا سهبي أن أيضا في أنتم مريني أنا كان كي أوكي حسبنا الله ونعم الوكيل قالها إبراهيم

fakashahum yawa ne ba wa hore ma yayiwa sabeni ni atonto ni hana aqalu hasbuna allah wa ni'mal wakeel omori akisa ni maka ya no ka hasbuna allah omori omori nye ni ma sọmọrí bàmá kàní rẹ yẹn ni fankalabu bi ní màtí mímọ lọ́ọ̀hì wọ́fọ̀dìlì làmìàm sọ́sọ́mùsọ́. fankalabu bi ní màtí mímọ lọ́ọ̀hì ẹnẹ́rẹ̀ bàbá ìyọ̀nà tó ń ti kàmá ti rẹwà wọn ìjẹ́bà kàkà hasbun allahu wọn ní ìmọ̀lẹ̀ ọ̀kì déhùdé yà lórí rẹ̀ kọ́nà ní káfíìrì ní bàbá jẹ ẹnẹ́rẹ̀ wa. bẹ́ẹ̀ náà bi enwera na omori e, ọfa sawabari mabangweji lam yam sasohom so omori kere banyu dibi kọba anasọ kanyiwa agwesabe agweka kaka e hasbuna allahu wa ni'mal wakil ana e, kawa kadu ara ejo ire kobi o ọba kaka wa ka afaya ọrụ koko ka

أباك أكا حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل ọmọdé náà wọ́n pọ́gọ́t àbọ́lọ̀ náà mẹ́tọ́ dìbí káyé rẹ̀ ọ́bí ní ìgẹ̀dẹ̀ ọ́bí náà bùkù ọ́bí ní

omari afrika yɛ mare yɛ wuli sisi ka bɛn kumɛ ka olu mɛ fi tɔn tɔn i kan mɛ a bɔra tora la na ɔbi ɔbɔ tora la na ɔbi ɔbɔza ɔbɔlijɛnu isa tora sɔ na ɔbi bɛn keto dibi a mɛ ezi yi mi a mɛ ka yi na bukuni omari gara kɔ yɛrɛ so gara kɔ yɛrɛ so do aha yi hɔ nan isa yɛ bɛ wɔ isi gara kɔ yɛrɛ so do aha yi hɔ nan amen amen amen. حسبنا الله ونعم الوكيل التوكل على الله ونانا عيشة ترى مريا ونانا لا تنتو مريني لأن قوي صدق الإقبال على الله والتوبة النصيح والتوبة النصوح صدق الإقبال أي oyize zinari omori oyize ike omori duwasizeiza zika duwasizeira jeyo duwere tuubira izeiza we tuubira ezeiza hone akuze nuwabi byabe tuubira ezeiza honan sababika omori okaye وما أصابكم من مصيبة

ama ba mɛka so biribi a ne kanye ɔmɔde kɔ no ruruhu masalatu nto ɔmɔde nini abirama n'oyɔ itu bi na ɔyɛ ɛyɛ ɔnà ɛyɛ ɔnu wɔkyerɛ nyi ni gbɛmɔ baare ɔɔ burubo kaye ɛnkata na ayɛ ɔlɔdɔ ɔmɔde ɔsi kɔ kana koosi ɔɔbi sábàbí kɔmɔde ɔsi kɔ ɛnkata kana koosi yɛ

ìjọ ni eré ọmọ orí mẹ̀mẹ̀ kàrẹ́ ìnira ẹ̀sọ́ ìnira ẹ̀fà ló ṣe ṣúra má kàrẹ́ ìnini kàrẹ́ ẹ̀fà ló ṣe ẹ̀mí máa hó rẹ̀ ń wọ́ ọ kàrí ìmẹ̀ ìrẹ̀ ìrẹ̀ yìí nìyí nàmì ọ̀mì àríwú ànáyé kúrò àná gbúrẹ́ tẹ́ láti ọ̀tún ọmọ orí nìyí. ليهم في قدو

لينفق ذو سعة من سعته abọ́rọ̀ wọ́rọ̀ ní àkàhúrí jọ ìjọ mọ̀rí kàrẹ́ ilẹ̀ ẹ̀wọ̀n yá wà mọ́ yẹ tọ́kìlá yẹjọ aláwọ̀ máa kára jẹ́ inú sọ́tù tọ́lá kọ́ yà mọ́. ọ̀sán ní rẹ̀ bá káyọ̀ lónà wà mọ́ yẹ tọ́kìlá yẹjọ aláwọ̀ min amúrí sọ̀rọ̀. ọ̀nà náírà inú sọ́tù tọ́lá kọ́ mezi kawa kuva virema abibebeba ido muri imanu hurekaye ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا واللائي يئسن من المحيض من أيوة. نسائكم إن ارتبتم فعدتهن ثلاثة أشهر واللائي لم يعدن وولاة الأحمال أجلهن أن يضعن حملهن ومن يتق الله يجعل له من أمره يسرا ذلك أمر الله أنزله إليكم ومن يتق الله يكفر عنه سيئاته ويعلم له أجرا من يمسك موسى فين؟ أنا أسكنوهن من حيث سكنتم من وجودكم ولا تضاروهن لتضيقوا عليهن وإن كن أولات حمل فأنفقوا عليهن حتى يدعن حملهن فإن أرضعن لكم فاتوهن أجورهن وأتمروا بينكم بمعروف وإن تأثرتم فتطردوا له أخرى لينفك ذو من ساعته ومن قدر عليه رزقه فلينفك مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها سيجعل الله بعد عسر يسرا jẹ́ ká máa ha ahúrò lè tẹ́ ni ni òun nílẹ̀ oníṣàánà sẹ́wọ̀n àbíká láìláha ẹlọ́lá ìjọ mórí àkàrà yìí bẹ́mà bá àkàrà yìí nínú rẹ̀ wọ́n ló the chapter of divorce ṣúra náà kàrà yìí ha kàyé ẹ̀fọ́ ha abdulhamid kisk ọkọ̀ mórí mẹ̀mẹ̀ kàrà yìí ní ṣúra náà abánibàrí

وأشهدوا ذوي عدل منكم وأقيموا شهادة لله ذلكم يوعظ به من كان يؤمن بالله واليوم الآخر ومن يتق الله يجعل له مخرجا إذا مريك رجله فإذا بلغنا أجلهن أمري أن ينمي ọmọbìnrin ní ọ̀kẹ́kọ̀ọ́ náà ọ̀húrú bọ́ ọhụrụ ọmọdé ká anyúmọ̀ náà omi ìdẹ̀ nọ́bọ̀ náà. فأمسكوهن بمعروف أو فارقوهن بمعروف أولي كواكا وهورا ينابا هورا يبالي ربيا سيري أولي كنكاي waka wee sikọrọ sụwọ bụrụ za wa mi duwa ka wa bi biro etere ka ora na ka wa oku duwe yi ka wa koko nyo nyo o bori ka wa hore avo se bi etere hore avo mi biro boro kana mo ila kana wa nto mori

ذلكم يوعظ به ذلكم يوعظ به من كان منكم من كان يؤمن بالله واليوم الآخر أولئك أنا مؤذي وننا ẹnu ni mama muhazi ẹnu ni mama ba bẹẹ ka anyeku ọdẹ ẹ dọyìn ọmọ yìí ẹnu ni mama ka anyeku ìdánikù. lẹ́yìn bọ́ ká yé kú ìdẹ̀ ní ìpọ̀. ọmọ yìí ọ̀tẹ́kì lánà yọjọ́ aláwọ̀ máa kọ̀rọ̀ yá. ìgbà máa nọ náà náà lọ́wọ́ orí màá ní ilẹ̀ àdẹ́sẹ̀ nọ. ọmọ yẹn sì yẹ bùrọ̀ nǹkan yìí ya mọ̀ yẹ tẹ́kì lá. ẹ ọmọ náà á nyẹ́ wàhẹ́ ọmọrí yìí ẹ̀wọ́n náà náà kẹwàá àhúrò sí ìwọ wọ́n húrò àbọ̀ jòzó wàhẹ́ ọmọrí húrò àbọ̀ wọ́n wahuro se bo wakirisa nazamare omana wanyibuka wahura bo omarikize biratara hura bo mibiratara kana wahura bo iwoma mibiratara kana waya na omari yabini eh wamanya saka na wamanya wayo omari iso na omari ka medo mene yajalla ni na nkata A ọ̀nà yẹn ni wàá wà má yà sẹ́ níwà fún mọ́lẹ́ àwọn pòrò ni ya ẹ̀yà yọ̀ nípa inú dùn náà mọ́lẹ́ ìfọ̀ ònìní tó iná ìrẹ́ ònìní náà mọ́lẹ́ ìrẹ́

ọmọ mi kọ́dọ̀ bá ṣe tọrọ ní ọ̀nàwẹ́rí bá hàbọ̀ náà yìí iná wọ́ọ̀lá bá lè bọ̀ àmúrí kọ́díjà lọ́wọ́ lè kò lè ṣe فعدتهن ثلاثة أشهر أنا واجهة كان من أكوكم ويتا wa mo na kukuri na ba ba so o eriten ni ne re ba fa ba re ka ke si de ni zata an eh ana na kukuri na

وولاة الأحمال أجلهن أن يضعن حملهن أما ليك أنني أجل إجابة أنك أنا أهرى وأهوان إيه أموزي إيه أنا نيدا نتان أما نموزي تكنا إرى هون إيدا ومن يتق الله يجعل له من يجعل له يجعل له من أمره يسرا

أنزله إليكم دون هم ريدوا لتوية تيونين ومن يتق الله يكفر عنه سيئاته ويعلم له أجرا ọmọ ní kọ̀rọ̀ náà ẹ̀yẹ́ wọn ni wọ́n rí ìrìnlẹ̀ ọmọ mọ̀rí àkẹ́kà náà nìna ọmọ ẹ̀yẹ́ wọn náà mọ̀rí ìbẹ̀rẹ̀ ọmọ náà ni ló ṣe ní yóò mọ̀rí ìkàrẹ̀ tó ń ti ká sá anára òmùrí kọ́nà ọ̀rọ̀ ọ obi ọrụ ọba na nọ ọ̀nà mórí òtó lè yọ lọ́tí ohun tó mórí nìyí ọ̀nyẹ́ náà lọ́rọ̀ kàrẹ̀ ọba wọ́n ṣe bìrẹ̀ tẹ̀rẹ̀ húrọ̀ ọ̀bọ léwu mímọ̀ bìrì dìbí kan wẹ́n mehe wà nkata nkapa ha wọn akókò gba ohun tó nìyí

Ndị kọ̀rọ̀ onye wí yí ihe ebe a na e, na fílù ẹ̀rọ ẹ̀wọ́ rẹ̀ yìí zọ nìdẹ̀ ẹ̀mọ́ wẹ́ ra ẹ̀rọ wọ́n wọ̀ wọ̀rí kàkà mínú jì bì kú mi rú ra mi mi rú yà mí mi jẹ́mọ̀ yìí zọ

tọ́rẹ kọ̀rẹ́ ebe a ń kọ̀wé òun yà wọ ọba n'ọrụ ọrụ ọwọ náà ọba na ụmụ eji ọba osa e ọ na ire na ọta ozi ọba ọtịta ọ na mepere ọyị wa ìjọba yìí rọ ìdájọ́ kéèké náà ààrẹ kààkà ìwọ́n èyí sùúrù yìí sùúrù èyí kí ọ̀nà dáadáa mọ̀ ń lo ìdígi fọmọ rẹ̀ ìdó rẹ̀ mà ń yẹ tẹ́. ìlú. ìyẹn sọ ọsẹ dá inú bọ́ mọ̀rí yìí ọsẹ dá inú bọ́ mọ̀rí yìí láàílẹ̀ ilẹ̀lẹ̀ àmọ́ ìrẹ̀mẹ̀gbẹ́tẹ́ yìí ní wọ́n yẹ mẹ́ ẹ̀bí àfẹ́ máa hẹ́ mi àmọ́ na ẹgbẹ́ ní tùzé ìmọ̀ ọ̀fà ìzé wọn ní mọ̀ ní ya na

fa'asu hunna ujurahun o mori kawe shorta so so ka yu ja wa ko ko be be shorta o wa no re ba o wa tamiru bainakum bi maru o mori kawe se bi e tere demu be re muze ni ni se bi e mere ni wa hun ni wa in ta'asharutum fa saturidu lahu fa saturidu

inú jẹ́ máa ya àyọ ọmọ orí dị ụlọ rí dùn Ụhụrụ ọgọ̀rọ̀ ọmọ orí kìíní ṣe ọ̀yìn ọ̀yìn ọ̀sà ọ̀yìn ẹ̀mọ ọ̀sà ọmọ ìrìn bá ní yé yìí bá ṣújọ́ omi ìṣọ́rọ̀ náà ta ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها فيجعل الله بعد عسر يسرا لينفق ساعة من ساعته أمري أقضنا نعجنها تتاي إذا نعطبها أركنا أريد sehu n'iza nọ nọ tụrọsọ ahụ na nọ nọ wọ́n nkó dérò alẹ́ ọ̀rẹ́ na na nwa ọrụ banye dèrè ọrụ banye ọmọ ihe nwoke ewu ụmụmụ nye nwa ahịa nwa ọrụ banye dèrè ọrụ banye ọmọ ihe ebere nwa ebere nwa abe banyi sese ebere onye ọ na-arị chukwuchukwu alaba ahịa o ka ọgbanye ya ee dọkị anyere ha na-asị ya onye ka ha ejenye dọkị riba neva dry de ụra ahụ ka ka ngwụ nuru ewu adabada fụra isi neva dry wa amọrọ banye ihe ee onye ara ọtịtị anụ ihe ọtịtị ị e na-erozi ya anyị ẹ̀rọ ni yẹ pààtẹ́ pààtẹ́ àmọ́ ẹ̀rẹ́ yìí ka yà iná tẹ̀lé ọ̀nyẹ iná pùtẹ́ ọ̀ àmọ́ ẹ̀jú wòye tẹ̀ wà dá vọ́yà vọ́yà òyà wà dá yà bà bọ̀ nà ọ̀nù bà rí àkà ó sọ̀ wọlé máa bí ní èyí sọ na sọ ọ anyị ìpọ̀nà tí so yí ma ó rí pa ọ̀ kanizu anadẹ́tẹ́ ju kanizu ka ha ọ̀dọ́ ni kẹwà pẹ̀rẹ̀ ọ̀hún ní wà mẹ́hẹ̀ wà dàgbò yìí ọkọ̀rí politicians ayé ọdí bí tì ha imigboro wà dàgbò yìí lọ́tìọ̀ntọ́ ọmọdé liyun fiki mu saati min saati. omori kodo na na ọtọ hetete ore kodo rẹ wọṣọ sunbọ na mẹwọrọ yẹ sani ọrọ ne yanni. ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله. ọmọdé kan náà ọ̀rẹ́ bá dáa pinni lọ́nà dáa pinni tó ọ̀rọ̀ ọ̀nà aláìmọ̀ pan ọ̀pọ̀dọ̀ lọ́nà rẹ̀ nìmẹ́. láyé kàlífù lọ́hùn nàfẹ́n ilẹ̀ àtẹ̀yẹ. ọmọ orí kọ́nọ́ mi kúrò ọgùn ẹ̀yìn ẹ̀yìn ọ̀rọ̀ kọ ẹ̀ ní sọ́yìn kàtà sáyà jẹ́ alùlọ́hùn bàdà òṣèré yòsùrọ̀. wọ́n àwọn àna ẹni sisters ọmọ yẹn fi yẹ́mìíràn wọn ká yẹ ọ̀kátẹ́wọ́n yọ̀wọ̀ ọ̀dẹ́ ìkápẹ́ ní ọ̀nà nínú sùúrù yọ sọ́wọ́ mi kọ́ ní ọmọdé sọ́yẹ́ di alùmọ́hù báàbà ọ̀sẹ̀rẹ́ ìṣẹ̀rọ̀ ọmọdé kọ́ ẹgbẹ́rẹ́ mi ń kátà ọmọdé bá mẹ́wọ́n rọ́pà wẹ́n náà jẹ́wé iṣẹ́ wọ́rọ̀ nà na náà ní sùúrù ọlọ́dọ̀ ọmọdé ọ̀mẹ́ wọ́rọ̀ nà wà á àjà náà dún ní náà àwọn ọmọdé wa wee mehe dọ kịsị dọ ọnyụ pa adọba ụkpawa enyi ọsịsọ ome kenekene nọ dọ ka ọhụ baka ọ ka ya ụka abanye ọrịa ka ahụ ọ kawa enyi onye suru iri ọsọ ịrụ kwa mkpa ka onye na-enwe ehi dana ụmụnụ wụ dịzi ehi dana osi parawu ụwa azụ ụrọ e yẹni wọ́n bá wà tánú ọlọ́kọ́ kó yé mbá yẹn lọ àgà fún mi wọn èyà láti ntọ́ mọ́rí yusuf nínú bàbá mi ń kata ọmọdé kan náà mẹ́wọ́rọ́ ọmọdé ọ̀nà bọ́ọ̀ báyà báyìí nìní ọmọdé ọ̀nà bọ́ọ̀ báyà báyìí nìní. àrùn àná ọ̀nà àhàkú sọ́ọ̀tù tọ́láàkì bábàbà lọ́mọ̀ mi tá máa yí sí sheikh abdulhamid kiski rahmatulahi alayhi lọ́mọ̀ mi tá máa

ọ̀rọ̀ rí bẹ̀rẹ̀ àtúwẹ́ náà lè máa ń sí rẹ̀ náà mẹ́wọ̀ na ilẹ̀ oníkùn mẹ́gùsì ilẹ̀ kọlọmìbìlẹ̀kù ọ̀yẹ́yẹ náà hùrùbọ̀ náà ọ̀nù kàzọ́n ọ̀yẹ́yẹ náà hùrùbọ̀ ní kọlọmìbìlẹ̀kẹ̀rẹ̀ kanáà ẹ̀rùsí wà hùrùn wọn ike gidigidi ọ̀yẹ́yẹ náà ní ìdáìkọ́ náà tí ó bá ń a da wurero isu ne biyu ha da kisa mai kahura mu babu sani mu mutu nawa idan wurero masalatan tobari itin e ya salatu na mai tobari masalatan um tobari ne itin ya salatu mai tobari tomori ọyẹ ẹnwụ nọ n'anya na ẹnìbi dọm anị kịka ọ na o mebiri na ewe mebiri ọnụrụ kaana na ahụ nọkọ n'akwụkwọ ịba nta do ka anaghị nọrọ ka wachọ mee isi omori ka ọrụ na wachọ mee duku na eji omori ebiri ebire na na-eme ma abụọ ee ana ebire ọnọrọ ọnọrọ ọnịdị agwa oche islam ọ ọzọ nọrọ ụrị katịnị ka ọnọgbu kwụ n'onye na-eme ẹ̀yìn mọ̀ní islam sí kẹ́kẹ́ ìrọ̀yẹ́ na ẹwọ́ ní ọ̀nyà ara iná gẹ̀gọ̀ iná pèrè sọ ẹ̀hùn nwere bìrọ̀ mímẹ̀ bí islam rẹ̀ ṣe pa ìrìn kàzó ṣọ́hí mi ṣọ́hí mi lámọ̀ máa ń ṣe pa ìdí wàá wá ní ara ewa eh, kwinyi uru ire muna ịra eh, eh, ka akwa akwụkwọ na mee ka na na da na da na kene ka eri mime asuma ya na oyi na eka ewe ya ọwa na oyi na ọgara ohere da eyi ure ọtọ ọsịsa lọ́pẹ̀ tó mú nínú ọ̀yẹ̀ náà ẹ̀ náà. salamaleykum. maaleykum ni nende ki ka anya roho anaka onika ozo ozo na yada ka haraka don ma no forty thirty ne kenan o forty thirty ne ka kutu ya na ore kana wara ne ne ada ne na ne da na kure ire ire poro kana ire ire ire ire na wara la iri iri fáwọn adẹ́fáàmì ìlọ oríkò náà rẹ̀rẹ̀ ìgboro ẹ̀ eré ẹ̀dí ìsọ́lá káyọ̀ ohun tó múrí ọ̀wọ́ káyọ̀ àtúnṣe ní oní ní o kẹ́ẹ̀bọ̀wọ́ ọyìn rẹ̀ múrí ọ̀nàwọ̀ yà báyìí ní ọlọ́mọrin náà haka haka eré yóò hẹ́rọ káàkà náà rí káyà yàrá náà mero ka yadu me e, ino seba na ba na nyon ka inyon kuku ka umono ba umuri osi umuri osi pari yo no اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاسلام والمسلمين سوءا فسلط عليه سلطة قمك جبار السماوات والارض يا جبار السماوات والارض يا من له كل العزه ويا من له كل الجبروت وقد مكر الذين من قبل فلله المكر جميعا يا رب يا من له جميع المكر ارذل كير من اراد ان يكيدنا عليه وهول مكر من اراد ان يمكر بنا عليه واصب بخذلان من اراد ان يخذلنا عليه واجعل سوء من اراد ان بالسوء عائدنا عليه ولا يهيق المكر السيء إلا بآله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذها ظالم شديد اللهم ارحمنا فإنك بنا راهن ولا تعذبنا فأنت علينا قادر اللهم التبنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين صلوا على النبي الكريم